ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn ẹni ọ̀wọ̀ adéwọlé ẹ̀rí olúwa joseph ọ̀rọ̀ àkókò ìyè yìí ó ń jáde sí yín láti iléeṣẹ́ ìránṣẹ́ tí a mọ̀ sí life world ìyẹn ni iléeṣẹ́ ìránṣẹ́ tí a pè ní ọ̀rọ̀ ìyè èyí tó jẹ́ ẹ̀ka kan láti inú iléeṣẹ́ ìránṣẹ́ BMAA èyí tó wà ní orílẹ̀-èdè nàìjíríà èyí tó wà ní ìlú Ìbàdàn nípa oore ọ̀fẹ́ Ọlọ́run mo fẹ́ kí wa káàbọ̀ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà sí àkókò ọ̀rọ̀ yìí níbi tí a ti máa kọ́ ara wa ní tíbi tí Ọlọ́run ti ń kọ́ wa ní ọ̀rọ̀ wọn tọ́lọ́run ti ń fi ọ̀rọ̀ wọn fi ṣí wa níyè láti lè mọ ohun tó tọ́ láti lè mọ ohun tí Ọlọ́run ń béèrè ní ọwọ́ wa ẹ rántí Bíbélì pé a ti fi hàn ìwọ ọmọ ènìyàn ohun tí Olúwa Ọlọ́run rẹ ń béèrè lọ́wọ́ rẹ ó ní tọ́lọ́run ń fẹ́ a sì gbàgbọ́ pé àkókò ọ̀rọ̀ yìí Ọlọ́run a máa lò láti kọ́ wa láti lè fi òye fi yé wa àbí rán wa létí àwọn nǹkan tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ wa. Ká tó tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ ti eh, òní yìí, ẹ jọ̀wọ́ mo fẹ́ ká tẹríba fún àdúrà. Ọlọ́run ẹ̀pẹ́ àtàgbára, àjíǹde àti àdúpẹ́ lọ́wọ́ yín torí wípé ẹ̀yin ni Ọlọ́run wa. Àdúpẹ́ torí wípé ẹ̀yin ni ibi ìsádi wa, ẹ̀yin ni agbára wa, ẹ̀yin ni okun wa. Agbéyínga bàbá gba ọpẹ́ wa. Ọlọ́run ẹ̀pẹ́ àtàgbára ǹjẹ́ fi àkókò yìí yín lọ́wọ́ nínú tá a máa wọnú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí lọ. Àgbàdo pé kẹ́ rán ìyè yín sínú ayé wa wípé gbogbo etí tí ó máa gbọ́ ọ̀rọ̀ yìí àti gbogbo ọkàn tí ó máa tẹ̀lé ọ̀rọ̀ yìí wípé ní òpin iṣẹ́ ọ̀rọ̀ iṣẹ́ ọ̀rọ̀ yìí kí á di alábùkún fún kí orúkọ yín kó di àyìn lógo adúpẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi olúwa wa àmín lónìí yìí ní agbára Ọlọ́run àti ní ọ̀sẹ̀ bíi mẹ́ta sí mẹ́rin àbí bíi márùn-ún a ó máa jọ máa kíyèsí àkòrí tí mo pè ní ní iṣẹ́ hallelujah màá ìjẹ́rìísí ìjẹ́rìísí hallelujah ìjẹ́rìísí ni a pe àkòrí náà ní tí à ń pè ní accountability ìjẹ́rìísí ó fẹ́ fara pẹ́ nǹkan tí à ń pè ní stewardship ìyẹn ni pé iṣẹ́ iṣẹ́ iṣẹ́ ìríjú ṣùgbọ́n eléyìí kì í ṣe iṣẹ́ ìríjú ó fẹ́ fara pẹ́ ni ṣùgbọ́n eléyìí jẹ́ ìjẹ́rìísí ní tí à ń pè ní accountability tá a bá ń pè sọ nípa ìjẹ́rìísí ó túmọ̀ sí wípé dídáhùn sí ẹnìkan dídáhùn sí àṣẹ kan àbí agbára kan tó jẹ́ pé ó wà lórí wa ó túmọ̀ sí wípé jíjẹ́ fífi jíjẹ́rìí sí iṣẹ́ sí nǹkan tí a ti ṣe ibi tí a lọ ọ̀rọ̀ tá a sọ àwọn èròǹgbà tá a ní jíjẹ́rìí sí yìí tí à ń sọ yìí ó ń túmọ̀ sí wípé ẹnìkan wà tó yẹ pé ó lè pè wá láti jẹ́rìí láti jẹ́rìí sí nǹkan tí a ti ṣe ó lè pè wá ó ní àṣẹ láti pè wá àbí agbára láti pè wá ó ní oore ọ̀fẹ́ láti pè wá wípé nǹkan tó ti ṣe yìí báwo lo ṣe ṣe kí lo ṣe ṣe sí ọ̀nà wo lo gbà tó fi ṣe. bí ó tilẹ̀ jẹ́ pé eléyìí ó máa ń fẹ́ mú ọ̀pọ̀lọpọ̀ ìdádúró àbí ìdíwọ́ wá fún wa ní ọ̀nà mìíràn ẹ̀ torí pé kò sẹ́ni tó fẹ́ kí ẹnìkankan kó dí òun lọ́wọ́ um eléyìí sì máa ń fẹ́ fi àwọn àṣírí àbí tí ó pamọ́ nínú ìgbé ayé wa tá a fẹ́ kẹ́lòmíì mọ̀ á ń fẹ́ ó máa ń fẹ́ ṣèdíwọ́ fún un torí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ nǹkan tó ń pè ní ìjẹ́rìísí kò ṣe ń jẹ́ nǹkan tó jẹ́ pé ó dùn mọ́ ènìyàn ní àti ṣe bọ̀rọ̀bọ̀rọ̀ ṣùgbọ́n ó ṣe pàtàkì láti ṣe ìdí ẹ̀ ni wípé tí a bá lè jẹ́ ẹni tó ní ìjẹ́rìísí ní tó ń pè ní accountability yìí ó máa lè ràn wá lọ́wọ́ láti lè ní òmìnira láti lọ ibi tó bá wù wá á lè ràn wá lọ́wọ́ láti lè láti lè jẹ́ olóòótọ́ á ràn wá lọ́wọ́ láti lè jẹ́ ọmọlúwàbí á ràn wá lọ́wọ́ láti lè wà ní ipá tàbí ọ̀nà èyí tó jẹ́ pé ó tọ́ tààrà ẹ̀kẹ́ hallelujah mo sọ lẹ́ẹ̀kan wípé eléyìí kì í sábà fẹ́ rọrùn ṣùgbọ́n tí a bá lè ṣe á fún wa ní òmìnira láti lè lọ síbi tó wù wá àbí ṣe bí a ti ṣe fẹ́ gẹ́gẹ́ bí ọlọ́run bá ṣe ń darí ayé wa a rí i àwọn ọ̀gá tí a ní ó rọrùn fún wọn láti lè pè àwọn ẹni tó wà lábẹ́ wọn sí ìjẹ́rìísí ẹ rí i wípé àwọn òbí bẹ́ẹ̀ náà ló ṣe fẹ́ kò fi gbogbo ara rọrùn ṣùgbọ́n kò ó rọrùn fún òbí láti pe àwọn ọmọ sí ìjẹ́rìísí àti jinlẹ̀jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ àwa tí níwájú Ọlọ́run gbogbo wa pátá bóyá a fẹ́ o bóyá a kọ̀ o a ní láti Ọlọ́run máa dì wá mú á pè wá sí ìjẹ́rìísí ní ọjọ́ kan àbí ní ọjọ́ mìíràn, pàápàá ní ìgbà tí ìdájọ́ Ọlọ́run yóò dé. Nígbà tí gbangba á dẹkùn tí kedere á bẹ̀wò. Ní ọjọ́ ìdájọ́, nígbà tí Ọlọ́run yóò gbé ìdájọ́ kalẹ̀ láti ya ewúrẹ́ kúrò ní ara àgùntàn. Ṣùgbọ́n láàárọ̀ yìí, um ìbéèrè kan ta fẹ́ wá ìdáhùn sí, òun ni a máa kíyèsí wípé báwo ni mo ṣe lè jẹ́ ẹni tí ó lè ní ìjẹ́rìísí báwo ni mo ṣe lè ní ìwà àbí ìjẹ́rìísí yìí dáadáa ju tàtẹ̀yìn wá lọ. a ó kíyèsí ọ̀rọ̀ ọlọ́run mẹ́ta àkọ́kọ́ ni ìwé orin dáfídì orin dáfídì orí one hundred nineteen verse nine whereas uh, verses one hundred nineteen chapter one hundred nineteen verse nine and uh, verse sixty-six ẹ jẹ́ ká wo nǹkan tí ọ̀rọ̀ ọlọ́run tó sọ bíbélì wípé ó ní báwo ni ọ̀dọ́mọkùnrin yóò ṣe mú ọ̀nà rẹ̀ mọ́ ó ní nípa àkíyèsí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ẹ̀kẹ́ hallelujah ohun kan tí dáfídì tó ń sọ nìyẹn wípé ọmọ ènìyàn ọmọkùnrin lè mú ọ̀nà rẹ̀ mọ́ ó lè mú gbé ayé ẹ̀ mọ́ nígbà tó bá ń kíyèsí ọ̀rọ̀ ọlọ́run ẹ jẹ́ ká wo ẹsẹ̀ ẹsẹ̀ sixty six ó ní kọ́ mi ní ìwà àti ìmọ̀ rere nítorí tí mo gba àṣẹ rẹ gbọ́ èké hallelujah àdúrà nìyẹn o tí dáfídì lórí sì ń kíyèsí ó ní kọ́ mi ní ìwà àti ìmọ̀ rere nítorí mo gba àṣẹ rẹ gbọ́ tọ́mọdé ń sọ nípa àṣẹ à ń sọ nípa ọ̀rọ̀ ọlọ́run ìmọ̀ ọlọ́run ìmọ̀ rere àbí ìwà rere ìwà rere ló jẹ́ ti ó wá láti ọ̀dọ̀ ọlọ́run láti iṣẹ́ ìránṣẹ́ ẹ̀mí mímọ́ ayé ènìyàn òun ló máa ń mú ìwà rere wá òun ló máa ń mú ìmọ̀ rere ló máa ń mú farahàn ó sọ wípé nípa àṣẹ rẹ àṣẹ rẹ náà ni mo túmọ̀ sí sí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ẹ jẹ́ ká kíyèsí wípé kì í ṣe ọ̀rọ̀ ọlọ́run nìkan ló lè jẹ́ ohun tí ó lè mú ayé ènìyàn kó ní kó lè ló lè mú kí ènìyàn kó ní ìwà ìjẹ́rìísí ju tàtẹ̀yìnwá lọ kì í ṣe ọ̀rọ̀ ọlọ́run nìkan ọ̀rọ̀ ọlọ́run ó jẹ́ ìkan pàtàkì ni ẹ jẹ́ ká kíyèsí ohun kan kejì tí a lè tó lè ràn wá lọ́wọ́ tó lè ràn ènìyàn lọ́wọ́ láti lè ní ìwà ìjẹ́rìísí ìyẹn ni pé how do I become more accountable kí ló lè mú wa ká lè ní ìwà ìjẹ́rìísí mọ́ dáadáa sí ẹ a lè rí eléyìí láti inú ìwé òwe nǹkan tí tí tí Solomoni ọba ohun tó kọ ní ọgbọ́n ìwé ìwé òwe orí ìkẹtàdínní ọgbọ̀n ẹ jẹ́ ká wo ẹsẹ̀ ìkẹfà orí ìkẹtàdínní ẹsẹ̀ ìkẹfà ó ní òtítọ́ ni ọgbẹ́ ọ̀rẹ́ ṣùgbọ́n ìfẹnukonu ọ̀tá ni ẹ̀tàn ẹ̀kẹ́ hallelujah ẹ rí i pé ọ̀nà tá a fi lè ní ìwà ìjẹ́rìísí dáadáa ju tàtẹ̀yìnwá lọ kì í ṣe pé ká gbọ́rọ̀ ọlọ́run àbí ká rí ọ̀rọ̀ ọlọ́run àbí ká tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run nìkan nǹkan míì tó tún lè ràn wá lọ́wọ́ láti lè ní ìwà ìjẹ́rìísí ìyẹn ni accountability lórí nǹkan agbélé wa lọ́wọ́ àbí tí agbélé èèyàn lọ́wọ́ ń ta fi lè ní àwọn ìwà tó dára tọ́lọ́run ń fẹ́ yìí òun ni wípé ká ní àwọn ọ̀rẹ́ tó máa lè bá a sọ òtítọ́ ọ̀rọ̀ òun ló ń pè ní ọgbẹ́ ó ní òtítọ́ ó ní òtítọ́ ní ọgbẹ́ ọ̀rẹ́ ó túmọ̀ sí pé tí èèyàn bá ní ọ̀rẹ́ tó máa bá èèyàn sọ òtítọ́ irú ọ̀rọ̀ òtítọ́ yẹn lára ènìyàn ó lè dàbí ọgbẹ́ ó lè dàbí tó máa dùn ṣùgbọ́n bíbélì wípé ó ní ṣùgbọ́n ìfẹnukonu ọ̀tá òun ní ẹ̀tàn ẹni tó jọ̀ta èèyàn ò ní báyàn sòótọ́ irọ́ la máa pa fún yàn títà fi tìyàn sí kòtò ṣùgbọ́n ẹni tó bá jẹ́ ọ̀rẹ́ tòótọ́ á sọ òtítọ́ fún ènìyàn so eléyìí jẹ́ ìkejì àwọn ọ̀rẹ́ wa wọ́n lè wọ́n lè mú wọ́n lè mú wọ́n lè wọ́n lè hold wa accountable àtàbá ní ọ̀rẹ́ tó dáa a lè finú ó ṣe ká lè súnmọ́rú ọ̀rẹ́ bẹ́ẹ̀ tá a mọ̀ pé máa lè sòótọ́ fún wa á dẹ̀ fẹ́ràn àrùn àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni ẹni tó bá ń fẹ́ òtítọ́ á fẹ́ràn ọ̀rẹ́ tó máa lè bá ọ sọ òtítọ́ tí èèyàn bá wá ní ọ̀rẹ́ tó lè bá ọ sọ òtítọ́ oore ọ̀fẹ́ ńlá ni à ń láti wá súnmọ́rú àwọn èèyàn bẹ́ẹ̀ kí á jẹ́ kí ọkàn wa kó ṣípayá láti lè jẹ́ kí wọ́n bá wa sọ̀rọ̀ kán bá wa sòótọ́ nípasẹ̀ bẹ́ẹ̀ tá a bá mọ̀ ipa ní àwọn ọ̀rẹ́ tó lè bá wa sòótọ́ yẹn á lè jẹ́ kí ayé wa kó lè kó lè ní ìjẹ́rìísí síwájú àti síwájú sí i. E, ohun kẹta tí a máa kíyèsí òun ni orin orin dáfídì bákan náà orin dáfídì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 ìjẹ́rìísí lórí sí àwọn tó ga jù wá lọ ìjẹ́rìísí lórí àwọn tó kéré sí wa ìjẹ́rìísí nínú ẹbí ìjẹ́rìísí láàrin ọ̀rẹ́ ìjẹ́rìísí láàrin ará ìjẹ́rìísí pàápàá nínú ìjọ ọlọ́run ó ní wípé a gbọ́dọ̀ lè jẹ́ ẹni tí kò jókòó tí kò tí kò tí irú èèyàn bẹ́ẹ̀ á jẹ́ ẹni oníbùkún ó ní torí pé torí pé kò bá àwọn ènìyàn búburú kò bá wọn rìn kò bá wọn ní ìmọ̀ ó ní kò rìn ní ìmọ̀ ìmọ̀ àwọn ènìyàn búburú ó túmọ̀ sí pé kì í ṣẹni tó jẹ́ pé ó ní ó ní ìjókòó pẹ̀lú wọn kò ń ṣẹni tó jẹ́ pé ó ní ìmọ̀ pẹ̀lú wọn kì í ṣe pé ó jẹ́ pé ó ń dúró pẹ̀lú àwọn ènìyàn wọ̀nyí ìjókòó àwọn ẹlẹ́gàn ìjókòó àwọn ẹlẹ́ṣẹ̀ àti ìjókòó àwọn ènìyàn búburú bí èèyàn bá ti lè tí èèyàn bá ti lè níyàn láti lè yan ọ̀rọ̀ Ọlọ́run àbí àwọn ènìyàn Ọlọ́run ní ọ̀rẹ́ àwọn tó ní ìwà ìjẹ́rìísí bákan náà bíi ti ẹbí eh, ẹni tó fẹ́ ní ìjẹ́rìísí yìí ẹ rí i pé a lè jẹ́ ìrànlọ́wọ́ fún ènìyàn kan láti lè ní ìjẹ́rìísí eléyìí ló máa lè sì lè ràn wá lọ́wọ́ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run mo fẹ́ ká mọ̀ wípé àdúrà tí à ń gbà ìgbéga tí à ń fẹ́ ìbùkún tí à ń wá eh, tá lè ní ìwà yìí eh, a rí i pé ó lágbára ju kéèyàn gba àwẹ̀ ogójì ọjọ́ ogójì ọdún lọ torí pé ńgbà tá bá gba àwẹ̀ tá bá gbàdúrà èèyàn ìbáṣepọ̀ láàárín èèyàn sénìyàn kejì òun náà ni ìdáhùn ibẹ̀ náà ni ìdáhùn àdúrà ibẹ̀ ló wà pàápàá tá a bá lè ṣe nǹkan tí ọlọ́run fẹ́ àti jẹ àti di ẹni ìbùkún fún wa kì í ṣe nǹkan tó le ní àkókò ọlọ́run ọlọ́run á gbé wa ga á bùkún fún wa ṣùgbọ́n a gbọ́dọ̀ ní ìwà yìí gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run ó ṣe pàtàkì fún wa láti lè ní ìwà ìjẹ́rìísí èyí tí a mọ̀ sí accountability a sì gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ a sì gbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ wípé kí ọ̀rọ̀ ọlọ́run kó máa darí ayé wa ká máa rí ọ̀rọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí ìwà àti ohun tá a gbọ́dọ̀ gbé ìwà àti ìmọ̀ wa kalẹ̀ lé lórí a gbọ́dọ̀ lòdì àbí ṣe lòdì sí ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n a gbọ́dọ̀ rí ọ̀rọ̀ ọlọ́run ká sì máa tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run yìí nípasẹ̀ bẹ́ẹ̀ a lè mọ̀ wípé a ní ìjẹ́rìísí sí ọlọ́run a sì mọ̀ wípé a ní ìjẹ́rìísí sí ènìyàn nígbà tá a bá yan àwọn ọ̀rẹ́ tí wọ́n àwọn náà <clears throat> tí wọ́n àwọn náà tí wọ́n gba ọ̀rọ̀ ọlọ́run gbọ́ tí wọ́n sì mọ̀ wípé ọlọ́run nìkan ṣoṣo ni wọ́n tó bẹ̀rù tí wọn ò ní rojú láti lè sọ òtítọ́ fún wa eléyìí ló máa lè ràn wá lọ́wọ́ láti lè jẹ́ ẹni tó ní ìjẹ́rìísí dáradára láwùjọ àti níwájú ọlọ́run ibi tí a máa parí iṣẹ́ ìránṣẹ́ òní sí ní òní nìyẹn ní agbára ọlọ́run tí ìwọ bá ní ìbéèrè tàbí ẹ̀bẹ̀ àdúrà àbí o ní o ní ìbéèrè eh, àbí ohunkóhun tó fẹ́ tó rú wa lójú ta fẹ́ mo lè pè mí sórí aago plus two three four eight one zero five seven seven eight nine five four ní agbára ọlọ́run a ó tún máa pàdé ní ọjọ́ mẹ́jọ ṣùgbọ́n kí a tó máa lọ ẹ jẹ́ ká tẹríba fún àdúrà ọlọ́run pàtàgbára dúpẹ́ lọ́wọ́ yín fún ìtẹ́tí kan wa lónìí a ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ náà lónìí náà nìyẹn láti máa láti ní ìwà ìjẹ́rìísí gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run a gbàdúrà fún agbára ẹ̀mí mímọ́ èyí tá a ti gbọ́ lónìí ẹ mọ́ máa darapọ̀ mọ́ láti máa fi ṣiṣẹ́ nínú wa kí ayé wa kó lè fi ògo àti ọlá fún orúkọ yín a dúpẹ́ torí ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù a tún máa pàdé Jésù ní Olúwa ó dàbọ̀.